ọlọ́run ìbùkún fún gbogbo ọmọ aráyé tó ń ṣeré lórí òkè ìpẹ́. ire gbogbo kó máa bá wọn. ọlọ́run tó pọ̀ nípa àti agbára wá ṣẹ́ ogun ayé mi. wọ́n ní ayé òfin tiwa. kí wàá lọ ní ká torí ọlọ́run torí ẹ̀ kò mọ̀ bí bí mo ti lè pray o. olúwa ní òtún gbàdúrà ẹ̀. ọlọ́run ti ṣe mọ́tò tuntun irọ́ ni o. tó wá rí inú ẹ tó ń dùn yẹn mo fẹ́ sọ fún ẹ pé very soon wọ́n á bẹ̀rẹ̀ sunkún. wọ́n rán ẹni iṣẹ́ òpònú wọ́n náà dẹ̀ wá dídì ní fún mi. ẹ jọ àti jẹ ẹ bá mi tì síwájú. ìrìn orógbó láyé mi báwo mo ṣe kó báwo mo ṣe rìn mo ti lóyún. fún ta ni ṣé bóun ṣe wà yìí ìwọ náà lè fi mú fún mi. òun ti ń kan àtàrí. ẹ nílé pẹ́ o kò sí dáàdì mò ń ní pé bọ́ síta ẹ tètè máa lọ wá máa lọ. gbèsè lélẹ́yìí o kí lélẹ́yìí pọ́n lélẹ́yìí. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ló tẹ̀lé bá mi ọ̀.